talk about this however ah me dey need but let me have have quickly say. may his children. i'm backing my child in my back so ah. i have a chest pain. my god so when my the place that i doing the occasion my friend is the compound, front mm, of the mm-hmm. compound. Mm. So when he slept up, and I say, oh, let me go and line him down, in, the, in, in her room. So when I'm going out, and I'm feeling pain, and I call her that, Esther, please come and help me. She now grown because she was cooking. She now run and come and help me and carry the child in my back and put it in their room, mm. in their bed. So when he's sleeping now... So when he, when he, the man is sleeping, and I've joke with her, I thought that this brother you lie him on the bed o oh, you nothing let him do no peace on you people bed because. Yeah you are you are not alone that you are sleeping mama is sleeping daddy everybody mm. she now say no all of them they have children now so it's not only Emma so to have no put in papa so I should not worry so we are sitting down there when I'm calling prayer to him and I said ah my son will be back maybe I was just doubting there that that is so that, senior to this yes, one yes senior of this one because he learning he's learning should work mm. so another thing that maybe we will not focus children like party mm. I will be thinking that maybe we will not follow this party let me rush to mm. house first to go and check if i don see him at home i will come back to this ah! place so when i go home and i see him uh, mid, uh, uh, immediately there and i say are you people back he say yes with my husband brother he now say they want to go to the wedding place and i say ah okay we should go because emma is there because of you people i say i should come and check first maybe you people are not back i will go and find you people there and i say no they are back don't want to go to see the party so we are going there I'm be calling down my husband brother that he should not stop he should not be working. ẹni tó bá ti lọ ra ọmọ nílé Haúsá <laughs> bẹ́ẹ̀ god mother lórí oh, Facebook. ẹ máa tẹ́ ẹ máa tẹ́ ẹ máa tẹ́ tó fọyín sí ẹ máa tẹ́. the road calling him and say you don't tell that you come to our ah. place o oh, because you want to live with us I don't want problem o oh, but we should go anything eight dot ah, or nine will come back because you two have already see the play because the boy are, will be growing as a big boy now. Mm. So he now say okay. How the guy you go don dey reach to going to twenty twenty years. you see it's part of um, i want you a lot of people wọ́n ti ń palẹ̀mọ́ facebook wọ́n ti ń like they are taking their video out and they will telling you they will be flagging some page now that oh you understand me that they, oh ta ló jí fídíò mi ẹnìkan ti gbé wálé because they want to bring some video down and that's why most of the time purposely and deliberately when we see things that you know you know torí gbogbo àtọ́ ń ṣe òṣì yẹn they believe that in Lagos they know people they know police nobody can arrest them you understand me and whatever anybody tó bá dẹ̀ gbé ọ̀rọ̀ lọ they are going to shut up their mouths you will <coughs> anyway um, ordinary president and uh, that's Berekete family information that I have for you right now. I'm going to mention name. It just now, because the person confessed that time that he bought, he adopted those children in North. And uh, there's a friend, two friend here on Facebook. The, the case, I was interested when I heard that he bought a child. He stole a child that he never that he bought a child. So I treated the case on my platform. Understand? And the person came out, and actually the person was Farida. His name is Farida, a celebrity, a popular, well-known in Lagos. Okay? So there was a trouble, I mean, there was a time one of his friends, when they were fighting over a man, and they started leaking their secrets out. All right. Do you know why I want to repeat this? I've, ah, I query in Aden. I challenge her when the friend said, I'm not èmi ò I want àwọn tó lọ ra ọmọ ní Abuja o àbí ní North o. Òun ò kó òun ò tí bímọ ń tòótọ́ o ṣùgbọ́n òun ò lọ ra Hmm. I said, what? Are they buying? You know, they've been saying this. I said, oh, so for real people are doing it and they eh, The lady doesn't feel bad about it. She came out. She said she adopted her children. You know, she have a godmother, which is Esabod. I told you. <laughs> All the people that are supporting, that are actually running to Esabod, they are criminal. I tell you, one way or the other, we are coming out. Because this story, now, tí wọ́n treat a lot of Berekete yìí, a lot of, a woman was arrested. Not Esabod alone. All of you that are tẹ́ gbà Facebook can can can that you now buy people, you control crowd under them because you are committing crime. For those people, for their amount to be covered. Okay? To shut up people's original people, somebody like us, mouths. Kò ní lè possible. Okay? I'm not saying that she's part of them, but that child, they say they are looking for a lot of children now that they bought in, in North Farida, Hope those children you say you have adopted I call you out. I've called you out before. It's not me that called you out. Your friend said your child, those children you claim to be yours, was bought with money from North. And right now, there's a problem. There's a case that Brekete is treating. That a lot of children have been stolen from other, from the I mean, original parents. And the people stealing them They are selling some of them, and the people buying them, they use some of them for ritual. And now, they said a lot of people, important personality in Nigeria, including the Anthony General, including the senior Anthony General of Nigeria, have been coming. They said, Miomi, Omoitono Jembel is on this, so I will share it now. Let me share this again. So that àwọn abroad náà the Canada government the America they will be knowing they will know that what we are saying that we are not blackmailing them that they will stop supporting and saying that people are going for celebrity all these people you will see that <laughs> a lot of secret going to be open this tenor na true it's not because baba is a muslim muslim that is why they are fighting uh -huh. they, they because a lot of secret going to be open you understand me aha Is that going to be wọn ò ní lè ṣe bribe àbí nǹkan kan ẹ understand ah Baba, bẹ̀rẹ̀ tẹ̀tẹ̀ ẹ jọ ẹ̀mí ẹ má bínú sà ẹ̀ innocent mi ordinary president sà ẹ má bínú ẹ má bínú ẹ jọ ọgbà míì mo lè máa ṣe bíi pé mo ń joke but i'm not joking alright it's not a joking matter so that case i call this person it's, a, it's an information because I treated that case that time and not because a lot of women coming out that a woman was arrested and a lot of children was being discovered I mean they discovered few she have sold a lot of children sold them out and in the station I mean in the I mean custody of the police now a lot of Nigerians I mean a lot of big personality are going to the station for the for the woman to be released because you understand what I mean? They are going there now, but the case is out now. And the cheap people. So, Farida, your friend, I'm not the one that said you bought your child, but you confess it also under esa board platform. And that day interview, and I took it and I played it also. So you said that you never steal the child, but you bought it. I mean, you adopt it. Okay? You said you adopt it, and before you adopt children you surely pay but your friend say you pay now for you not to be <laughs> i'm just saying that those children because a lot of people now they are going to identify their children from people who they sold it to it may not be you that's stealing it but people are selling it saying that and that's why we are saying that so a lot of people on this Facebook they go quickly go for people's children they will be saying they want to take care of them they have place they want to keep them they will be enjoying they will be shaking it you understand me hmm. Abuja the child that get missed in Akure that time in church so be church they said the found is in Abuja Attorney General of that time of Akure that time they said he said he said they should jail and sentence uh, eh, Tosobire and the others before they they judge the case all those women that are still in custody oh. they are still in the custody uh, in prison oh. the only Tosobire they release that time o. Oh. hmm Now Farida Farida Farida ẹ̀mẹ́ ló mo pè ẹ́ wọ́n ń wá ọmọ ní àwọn ọmọ tó ní àwọn ìyá ọlọ́mọ ń wá ọmọ lábùjá kó má lọ jẹ́ pé kó má lọ rò pé wọ you send me can quickly voluntarily go to them and say that you adopted this baby o oh, from so so so and so because that time you you say you adopted your children from not maybe those children although you take care of them but the people <laughs> they say they are looking more the I mean, more than how many parents more than twenty parents now how many parents wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ they say they are looking for their children o you understand me that a woman being will be stealing stealing baby sending them and he call them consult àmì kí ló máa ń pè wọ́n wọ́n ló máa ń pè wọ́n vessel pè wọ́n ní um, container Pe wọ́n ní orúkọ oríṣiríṣi okay so you know kí lorúkọ onídìí àpótí iná ìyàwó pàṣẹ kí lorúkọ kí lorúkọ your friend ni o. It's not a joking matter. You are laughing. <laughs> Is the people are going to jail. The big people, important personality in Nigeria, that they call themselves good thing. We don't tell you <laughs> if you bought to plenty like this on people's neck. We don't tell you say na big big people dey behind. <laughs> and the people wey you dey think before no be them. I tell you, their secret is now coming coming out. They say Attorney General one attorney general ni superior ni oríjẹmi original attorney one big attorney general di ẹmi wọn ló lórí wọn wọn ṣe sọ ni pẹkẹtẹ ló sọ o that is now pleading went to the station to be pleading for the woman to be released because they don't want their secret to be open most of those people who abandon children they say they take care of it take care of their child at times they can go and sell it to when they, anytime they need child also sell it to other people and that's why they filokulo ọ̀nà one lórí bíbá they don't filokulo ọ̀nà mi rí o ah Lizzy Anjorin mo ń bọ̀ fún ẹ mo ń bọ̀ Lizzy ó tún ku second one ṣé o mọ̀ pé ah Jésù so they are are married children o no? people children I said it don't flag my page yo don't take away that. Uh, onírìṣà things that I posted on my DCO that you said that ẹ àmọ́ àbá ti lọ bá wọn wá ọmọ kékeré ọkùnrin àbóbìnrin ládùúgbò àṣẹ tòótọ́ ni wọ́n ń jọmọ gbé o sẹlíbírẹ́tì <laughs> abájọ tó fi èjì mi kì í ṣe gbogbo yín o tàṣírí àwọn tó ń jọmọ gbé àtàwọn olówó òjijì gọ́ọ̀gọ́ kì àwọn ọ̀lẹ wọn olówó wọn olówó we no steal we no do bad thing <laughs> but you do a do bad thing no òyìnbó wo ló tún sọ bọ́lá those of you that are doing bad thing it's time for your secret to be out from now till March <laughs> you go some of you will march to hellfire you will march march march march to prison and our stature I mean our situation will change because we are going to work we are not going to do bad thing we don't are we are not used to, to that nonsense things okay so we don't have money <laughs> because we cannot do bad thing that you are doing so Farida kì í ṣeré o eléyìí mo ti share sórí ọ̀dọ̀ mi sìn I will share it again on all my platform go and watch it o all the Hausa children and Yoruba papa they are still their children in Abuja o anywhere wọ́n lọ ń jí ọmọ gbé káàkiri people are buying it obìnrin yẹn wọ́n ló wà ní Abuja <laughs> big woman they said the woman have houses eh he have a lot of money <laughs> ah and that's why they will stay on the social media sponsoring war against the truth person truth sayer wàá máa wò kilo ló dé tó gúnlé báyìí olódodo la wa kilo dé tó fi rí báyìí so Farida reason the mo fi sọ sí torí pé mi ò fẹ́ kí mi ò fẹ́ káyé ẹ bàjẹ́ bí o torí mo sọ ma pé mo gbèjà ẹ níjọ́ sí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní tún gbogbo àṣírí ẹ síta tó dẹ̀ ní kò rí bẹ́ẹ̀ adẹ̀dákẹ́ lórí ọ̀rọ̀ yẹn but mo sọ pé mo ní kó lọ kó jẹ́ ká mọ ibi tẹ́ ti ṣe tó ti ra ọmọ mi tó ti adopt ọmọ yẹn gbà yẹn ó sọ sí all of you just believe that who is going to arrest him? who is going to do anything because we live in Lagos and they believe those people in Lagos believe they are untouchable because they have corrupt all the majority of police of in Lagos state and some of them they don't even follow them papa they will be threatening them and pé wọ́n máa pa àwọn ọlọ́pàá you see so that is the information baba berekete there was a case we did here last year eh, about six to seven months ago it was on the amino um, just like Mohbad's case, you know, it was a serious one. A two friend fighting over a guy, and both of them now exposing themselves. There was a lady, a popular celebrity, I mean, lady that mingled as she's like a celebrity also. Have a business in Lagos, I mean, in Surulere. They have a fantastic shop, a wonderful things, you know. And uh, a friend also that is, that's a business that they are friends together, fighting over a man. They now complain, I mean, now exposing themselves. The other one exposed Farida that Farida bought a baby, not adopts. You know, adoption is different from buying. Then now, because they said these people now, they will send people to go and be looking for people, children. You know, adoption, maybe some parents, maybe they drop their children by the roadside or they cannot take care of it. They drop it in the homeless, okay, a motherless baby. That one maybe people can go there and adopt them. But this one is not like that. Okay? They say they will be looking for hunting for people, children, when they, they can meet, be like a friend to you, play with you, and then they are actually targeting your child. They can cause trouble. They'll be telling people, look for where they are. Some people could not take care of their children very well, or they always set things and leave their children beside. You understand me? They will hunt for it some people play on the parents' intelligence, be like a friend, acting over it, but they quickly stole those child, I mean those children, and go and sell it. Just like the way they bargain on chicken, live chicken and goats. Okay? So, Farida, Omori mi ò mi ò bá ẹja o. But this case now, but wọ́n sọ pé ilẹ̀ Hausa ni wọ́n ti gbé nígbà. Ṣé mo pé mo sọ nígbà pé Farida, go and get your okay wọ́n ní ọlọ́pàá wọ́n ní Esabod will rescue Farida ọlọ́pàá máa kó gbogbo wọn. e <laughs> no be Lagos police o no be alagbon eh, before anything maybe alagbon alagbon ti hun this one is a national one okay and they are watching now also ó dá mi lójú fún ẹ pé jù náà tẹ́ni ṣe máa ma wo bàbá yẹn bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ẹ gbàgbé òṣì so we said it now eh now Farida You know, I was telling you that time that you should quickly go to motherless home where you adopted. Eh? You said you adopt. I said, go and get, let us know. Put it because the news is already on the social media. Social media is more popular than newspaper. Any newspaper in any country, I tell you. I say it's already on Facebook. I say go to that place that you adopted the child. Go and when you get to the place, let us see the name of the motherless home that you adopted that those children and the people who sign and all the paper documents you have. I say go, let us see. Present it. You didn't answer. Oh. You didn't answer. Oh. Before the Demola issue now pump into the kini o. So now a lot of children are getting missing. And they say they are looking for those children in Abuja right now. So maybe you should take those children voluntarily tó bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ so that those children that you kept in your home that you are taking you said you taking care of them you know maybe it's not part of the children they are looking for because your friend accused you of stealing two baby I mean no he said he didn't say you steal he say you bought them and people selling children of course they'll be the stealer they steal those children they cannot have their own and be selling it <laughs> hmm in Nigeria criminal will be doing like this mi ò pẹ́ criminal o mo kàn rójú àwọn bọ́n ṣe ń sọ̀rọ̀ yẹn sí pé ìdè mi ti pẹ́ kéèsì yẹn ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ o Farida mo confess n tí mo ń sọ sí mi ò fẹ́ kó get offended o I want you to just clear yourself that you adopted children o in north o go to Berekete and show it I hope these children are not part of the children that the parents are looking for so that before your, your, they bust you out So maybe you are being the one to expose those people who gave you the children. If it's legally, if it's right, or it is not right, they will know. And then you will not be a criminal. You be a now be a complainer. Moko Kwenyo and Berekete family. This is a case we have treated on this social media about six or seven months ago last month, last year. Okay? The case was on the media just like a eh, Mubad before Mubad case I mean, jump into this issue. I mean, into the media again. So that's the case we are treating that time. About people, a lady that the friend accused of stealing, I mean, bought a baby from North. And the lady came out with full shares, with that full shares that she never stole the baby. And she never, she paid, I mean, like he adopted. And it's good to the people who gave the baby. That's what she said on live shot when on I mean Esabo live chat. And when I was there, when I saw that video going viral, you know what I do? Then I I play it and I ask these ladies to verify to clear herself by going to the motherless home where she got the where she adopted the baby but she didn't do anything because they would believe that ta ló fẹ́ mú òun òun dẹ̀ ti so Baba Berekete, you can call her. It's not a joke. You can let her because they, she been accused to verify maybe those children because a lot of them, they say they find their children with some people in Port Harcourt, in some area, in Lagos, all those things. <laughs> But the funny thing is that those of you listening to me, the person behind, they said that woman that is selling the child, children, people, children, stolen babe, he, he has a lot of agents according to the way what they are saying she she's the i think she's the principal she have a lot of agents now going around sorting for those children for for for for her ìyẹn bó ṣe jẹ́ bàbá i mean ordinary president ẹ bá wa ṣe yẹn ẹ so ẹ máa bá bá pé àwọn kì í ṣe nísìnyí bá ṣe anybody to bá ti lọ if you, anywhere you are adopt now you got to go to the place okay anywhere if you adopt any child in the northern area or even in Lagos papa you must bring them out that this is the motherless home this is home and this is the people that assign those baby to me you have to say that to the public to clear yourself anybody tí ò lóyún ẹ eh? tó bá dédé gbé ọmọ you going to be query ẹ gbọ́. Tori people, the owner, the original mothers, they are looking for their children. And they say those children, some of them, they have used them for ritual. They say some of those children, they have used them for ritual. And that's why they will be saying many things. When DC is talking like this at times, I will be thinking, I used to look at her like this, and I'll be talking. And they say, You're not very good. I want you back for I want you to leave the washing. All those baba things. Oh, yeah, let me, Baba Berekete, let me just give you two to to to that is one ọmọ méjì they don to those boys and you can see them Farida normally dress them like like aboki aboki children he dress them like uh, Hausa baby you understand me one girl one boy he used to display them also on social media so they should they, they should let Farida should let us know now it's not because I don't want to call her out but because of the situation that is happening right now that a lot of people now the case is being reported to Berekete and they are looking for their children and they are already being accused on this social media it's not that the baby somebody is looking for trouble eh, but we are just saying say no to bad thing o mm-hmm. no we are saying no to bad thing say no to rubbish say no to bad rubbish gbogbo Naija ma ṣe tán mọ́ máa ga pa no so for you not to get into problem Farida please let us quickly clear yourself okay and by berekete if he refuse to clear herself they should be she should be called for order because already been accused and she have the children with her she's not the biological children she said she got them from north we don't know exactly anywhere in north i know north started from abuja náà suleja abuja ni north ti bẹ̀rẹ̀ so ìyẹn bí ó ṣe jẹ́ ẹ tún wá jẹ́ kí n fele ìsìn mú bọ̀ bàbá bẹ̀rẹ̀ kẹtẹ jẹ́ kí n fúkú fún yín ní kẹ́ ẹ bá lè mọ̀ pé òótọ́ ni wọ́n ń ba ẹ máa gbọ́ ọ. <clears throat> we are nobody should halẹ̀ mọ́ mi o we are not going to spare anybody o okay nobody should halẹ̀ mọ́ mi o should halẹ̀ mọ́ anybody o I tell you ẹ bá tún lọ commit offence kankan sìn ẹ ń dẹ́ṣẹ̀ mẹ́ṣẹ̀ ni o. <laughs> tẹ bá tún lọ commit your sentence ẹ̀ tó máa fi pa yín dànù nìyẹn that sentence life to life in life imprisonment or kan firing to squared okay or square the firing. bàbá bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ I mean, Muni Baba Berke, ordinary president, ma bínú sir. At time I do, I mean, I look funny. At time I look funny, but it's not funny. I'm sorry. Baba Berekete, I will do this one separately. I'm coming over this. But the, I will do this, uh, I do Farida separate. Let me do other. I want investigation on this because they investigate me on this place. And if some people have caused you a lot of trouble and they said things you don't ṣe, what they ṣe come, táwa worry. come and forgive people. Let go, I forgive people. All of you that haunt me, that have done any evil thing, I forgive you. But when you commit crime, you do bad thing ẹnu àṣẹ kòrókòrò we are going to talk about it ìyẹn bó ṣe jẹ́ Farida clear yourself um, baba ordinary president this investigation those children they say they, she confess that she got them from north two of them one boy one girl so please sir let her bring their, those children out maybe those people looking for their children maybe their children going to be part of it okay ẹnìkan ní another topic another topic please a ti parí eléyìí àbí why do you say another topic they are you see are you not watching Brekete the people stealing children people pick baby please oh don't try to be naughty on this platform you know we don't normally get comments we don't get like nobody trying to do uh, show us anything love like that and we are used to it we don't we are not used to fake love shut up your mouth like that saying eh, eh otiye nobody can give me fake love to shut up my mouth okay uh-huh. so if you want to comment here don't tell me that bring another comment all right we are going to do it after one of the day àbí mo bá jani àbí màá tó fẹ́ lọ kó sódò ǹjọ́ ṣé mi ò gbàdúrà fún ṣé mi ò pé pé kó pẹ̀lẹ́ àbó thank you fún mi ni mo sọ pé mo ń bàjá mi ìbàjá náà i'm not fighting people but we are fighting crime and criminal You, I know surely you want to fight me, but no criminal will fight me and go score free The law will expose you and do you jati jati. And <laughs> even this one I've called Nigeria police is on my platform. It's on my platform. I call Nigeria police over it. And the Farida also I call Nigeria police. I say Nigeria police. They say Farida stole a baby o oh, bought a baby o oh, from north that's what the friend said o oh. kí lorúkọ ẹ tó sọ̀rọ̀ yẹn náà mo ti gbàgbé orúkọ ẹ mo dẹ̀ share fún kiri ẹ̀ sókè lẹ́nu ọjọ́ mẹ́ta forgot her name èyí tó ń ta bàtà yẹn òun ló sọ ojú ti kojú báyìí o wọ́n ń wọ́ ọmọ o àwọn tó lọ ọmọ ń wọ́ ọmọ o kó má lọ jẹ́ pé àwọn ọmọ tán kó fún tán tà fún fàrídà but Auto Bola you are also wanted in South Africa èmi Bọ́lá I'm not wanted you are crazy ni hold on let me me Bola Folashade don't don't don't don't say what you don't know you know what I will show you do you want me to show you my my my police clearance do you want me to show you before I reside in this place they find out me go and check it èmi Bola that they are wanted in South Africa for what you crazy you irọ́ ló <laughs> you know what you ìwọ tó sọ̀rọ̀ yẹn tó bá ti sọ̀rọ̀ yẹn you know what you a criminal ìwọ tó sọ̀rọ̀ yẹn you a criminal because you want to defend yourself all right uh-huh. so if they if i'm wanted in south africa for myself myself i do my photo i mean fingerprints go ask fingerprint okay this is what they do in canada here fingerprint then we send it to south africa we send it to america Lizzy said that i committed crime in america abibeko i send my fingerprint that's when i send it to fbi okay that I'm, they are looking for me so if they are looking for me if i commit crime this is not nigeria that they will see truth and cover it. All right? Let me take your picture. Mumbo no. mo ti ní lọ́wọ́ bó tiẹ̀ lọ delete ibi comment ẹ̀ I'm not going to delete you All right. I'm not going to delete you if you want to talk to somebody it's not me Bola that you be talking to if you want to talk about want to challenge somebody about that not me okay if i'm a criminal like you i won't be open my mouth okay we are fighting criminal a somebody who fight criminal cannot be a criminal god forbid all right so my fingerprint bear me police background check up go and check it south africa who is looking for me the criminal that i expose those one that i've exposed in south africa may be looking for me not police okay the criminal may be looking for me because i destroy their life the criminal Nigeria criminal that are living there I destroy their life so etí mo mọ̀ ní o bírú Sunday àwọn wèrè yẹn they will be looking for me but they cannot get me àwọn ló máa lọ sẹ́wọ̀n but police are not looking for me Canada South Africa government they are not looking for me in Canada I never commit crime okay Dubai go and check I never commit crime kò ye, yẹ ìyálàyà the criminal may be looking for me because I'm fighting them and we are destroyed them we break their head on the on the road àti fọ́ orí wọn mọ́ títì orí yín burú dànù orí yín ó burú bí kò orí orí ewúrẹ́ tó gbé mago you call yourself pàtàkì in the society and you are the one doing evil the Lord said to me this year he said all those people who call themselves good things that they are destroying the system he said I'm going to destroy them I'm going to expose them this year oh gbọ́ni on the first you think me I just came out on the first Sunday yẹn oh gbọ́kàn tọ́lọ́run sọ fún tí mo sọ ní pọ́lọ́run sọ did I say many things to you mi ò sọ ọlọ́run sọ pé nínú ọdún yìí ó máa rìn lórí gbogbo wọn gbogbo àwọn ètò ṣe èèyàn burúkú tó ń gbọ́ra wọn léèyàn rere orí ti burú mọ́ tilẹ̀. okay you live in South Africa my name is on the table are you working with South African government are you a police kó sì lọ́jọ́ orí ẹ̀ burú you criminal you go up and down èyí tá a ti sọ ń sìn àti àti fàyín sọ́wọ́ kínní ẹ̀yin ò mọ ní àkọ́dá róòdà bí àdágbẹ́ yẹn mi ń ṣe ìka ẹ máa bí pé ẹ mọ̀ pé ẹ̀yin tẹ́ ẹ ṣèkà rẹ tẹ́ ẹ bá ṣe ìka fún mi tó this extent ó possible gan lé nìkan má tẹ̀lé lórí fèjì tó máa ń sọ̀rọ̀ kó má yé wa nǹkan tó ń sọ tó ti yé mẹ́ bọ́tẹ́ ti ṣèkà ayé yín ò lè remain the same ẹ̀ẹ́dẹ̀ gbúdọ̀ ṣe fáwọn akáyé yín remain the same ọlọ́run gbọ́ ọmọ ọlọ́run lẹ́ṣẹ̀ká fún kò dáa fún ẹ Where we will live in South Africa Do I live in South Africa Uncle? you are, we are talking about original the people the police and the government of South Africa you are talking about olórí burúkú lẹ́yìn náà anywhere you go you spoil the system you destroy people's life you you bójú Nigeria jẹ́ ẹ bá you jolly, when you are in, at home Nigeria you steal you destroy people you destroy system you destroy everybody's life when you go abroad you do bad thing èmi i'm a woman of dignity and decency Yala, ìjà ìyálàyà yín ìyálàyà yín ìyá kí ni mo sọ fún ìyálàyà yín story tá a bá ti sọ confam ni tọrọ tá a bá ti sọ fún yín confam mẹ́tò okay Larrit yeah wọ́n ní the name of um, Farida friend is a Larrit lẹ́mi kọ́ sílẹ̀ mo ti gbàgbé mélòó la fẹ́ kọ lẹ́mi la fẹ́ kà okay larit and farida ọ̀rọ̀ tá ń sọ sí àti sọ pé farida lè má ti jẹ̀bi ó lè lọ sí òmù kan kó sọ pé òun fẹ́ àdọ́tọ̀ ọmọ kan sọ fún ó ti yẹyìn báwo ló ṣe mọbẹ̀ báwo ló ṣe débẹ̀ báwo ló ṣe mẹ́ni rí ó adopt àbí ibo ló ti adopt ẹ̀ ta ló gbé fún simple as that àwọn èèyàn lọ síbẹ̀ tètè wọ́n ń wọ́ pregnant for my daughter because I'm a woman that I have body let me show you see I have body bí mi ṣe ti ní body mi láti lẹ̀ ni both mo ní body mi láti lẹ̀ so when I was pregnant and I I drive okay when I'm going out I have my girl just like now mo lè dó sínú mọ́tò kìnnìkan mọ̀ mi and débìkọ́lá náà tolúwa ṣe ìfúnkó lọ́ba mìíràn àkọ́wá I always be in the car and then I will send my house girl or anybody working for me then to go when anybody that is with me to buy whatever we need I will be in the car waiting for them because been a long time tí mo ti lóyún so Ẹ̀pẹ́ I live in Ẹ̀pẹ́ and I have my baby in general hospital in Ẹ̀pẹ́ so because in Ẹ̀pẹ́ people dey jam talk torí ẹbí mi ṣe why? Tara ìlú mi ba ṣe ara ilé mi ba ṣe wèrè mi wèrè máa ṣe tó clear sọ̀fọ̀ ará ìgboro ará ibì kan kí ló kàn wá we are going to say it àwọn èèyàn á ṣèkà àwọn èèyàn ṣèkà fún wa a máa tún aṣọ pé a fẹ́ máa bo ìka a lè bo ìka láéláé never now a lot of them because they don't want good for you and that ọ̀rẹ́ náà that ọ̀rẹ́ mi tí mo sọ yẹn náà mo kàn sọ̀rẹ́ àwọn àwọn ọ̀rẹ́ kan ni mo sọ ti ọ̀rẹ́ kan yẹn ti kú mi sọ̀rẹ́ mọ́ sí ọ̀rẹ́ mi èyí tí mo sọ ti kò ń ṣọ̀rẹ́ mi má jẹ nẹ̀gẹ́ má jẹ pè mọ́ra mi but nígbà yẹn ọ̀rẹ́ ọ̀rẹ́ náà ló máa pè mí princess of princess of you know so all of them they be saying that ṣé lóyún ṣá ọ fẹ́ fọgbọ́n náà ti ọ fẹ́ dọgbọ́n dọgbọ́n kí ìbọ̀bọ́ yẹn mọ́lẹ̀ they want to destroy everything that I have they just want to destroy it so this lady will quickly come to my house òun ni ìyẹn ti kú sí bí ìyá Wàsíù ṣe ṣe lòun náà ṣe ṣe agent of the devil lòun náà ìyá àti ìyá ọ̀rẹ́ dẹ̀ ló máa pe àwọn fún ẹ o torí ẹ̀ I tell you this time around wọ́n máa sọ pé kò wà friendly I'm not. I cannot just, I don't give my life and I tell the same thing I tell, I, I do tell my daughter because he know everything that I will go through. Because we just I trust away, come. No, now, this lady, tó bá ti sọ̀rọ̀, tó ti guide up ní local government, ló ti ń ṣiṣẹ́, tó bá gossip with me that I thought tún sáré wá, pé, Auto Bola, I mean, wọ́n pè mí Auto Bola, princess, kò lóyún kiri kan, a tún sáré wá, a tún lọ́tọ̀ lè ní kí n dìde, àti táyé, a ní dìde, màá tún dìde, a ní, ah, olóyún, a tún wẹsẹ̀ mi, olóyún mọ̀ ní, kí lẹ́ mean? ó ní princess wọ́n sọ pé ò lóyún ó kàn fẹ́ẹ́ fi ara ẹ̀ ti kiri kan sí délé ni kiri kan kiri kan mò ní délé tó ń bẹ̀ mí kó má bẹ̀ mí sí i àwọn gbogbo ẹbí ẹ̀ ló bẹ̀ mí wọ́n bẹ̀ mí fẹ́ ni àdùfẹ́ ni mí àdùnní ni mí bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀ mí because wọ́n rí talent mi wọ́n rí gbogbo àwọn nǹkan tó wà nínú mi ó ti yẹ yín they see me èmi ò ṣe go digger i'm a go getter òun gbọ́ ó wá ní òkè nǹkan tó fẹ́ sọ fún mi nìyí mo níṣẹ́ nǹkan tẹ́ máa fún wa nìyí ó ní tí òkè tí bá ti dénú ọjà ayé tòrò ó ní tí bá ti dénú ọjà kí má máa jókòó sínú mọ́tò mọ́ mo ní kí má máa jókòó sínú mọ́tò ó ní kèmí náà bọ́ọ̀lẹ̀ kí n lọ sínú ọjà ayé tòrò ó yẹ kí n sọ fún pé àbẹ́ sínwìn ni but èmi máa ń respect èèyàn gan toró tún wá jẹ́ ńlọ mi ọ̀rẹ́ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di gbó wá di ńlọ mi ṣó ti yẹyin kọ́sítọ́mà mi tó máa rajà tí òkè sanwó pé so but ó ti wá di ńlọ mi toró wá tan mọ́ bàbá ọmọ mi yẹn mo wá bí mo ṣe bọ́lẹ̀ nínú ọjọ́ nínú ọjọ́ ìmọ̀ mo dẹ̀ gba nǹkan tó sọ gbọ́ mo kàn bọ́lẹ̀ nínú mọ́tò ni mo wá lọ sínú ọjà bí mo ṣe débẹ̀ bá gbogbo àwọn ẹlẹ́ran símíà ṣadé gbogbo àwọn ẹlẹ́ran ọmọ oríṣiríṣi yẹn wọ́n ti di bàtà wọ́n lè ti darúgbó gan sí gbogbo ṣáà bẹ́ẹ̀ sí sọ pé à ah, princess lóyún lóyún mi ṣáà ń gbọ̀ mọ̀nà ìyẹn mi pé gbogbo wọn ti ṣèpàdé mi gbogbo ọjà tí n bá lọ talk of time wọn fi ọ̀rọ̀ mi ṣe lẹ́pẹ̀ẹ́ kò ṣe bíbá nìkan náà ṣe máa náà ṣe máa máa ti gbé ogun òṣì yẹn wọn ló lóyún tòótọ́ lóyún tòótọ́ gba tí mo ti wá gbọ́ yẹn tí àǹtí àyẹn ti sọ fún mi ó yẹ kí n lọ bí ọmọ mi sábúrọ̀dù ni honestly speaking ìlú tó wù mí láti lọ bí ọmọ mi tó yẹ kí n lọ bí ọmọ mi sí abroad mi lọ bí sí mo ní nàìjíríà ni màá bí ọmọ mi sí torí pé bí wọ́n ṣe wà yẹn wọ́n fẹ́ bá mi fa wèrè débi pé tí n bá lọ bí ọmọ yẹn sábrọd ṣé mo pọ́ ọmọ mi pupa díẹ̀ ọmọ mi ò dúdú bí èmi chocolate bí èmi wọ́n máa ní mo ra ọmọ ni ṣó ti eyín wọ́n ti ń dì pẹ̀lú gbogbo àwọn ọ̀rẹ́ wèrè gbogbo wọn àti pé tí wọ́n bá rí wọn tó bá pè yẹn náà wà láyé tó challenge face to face ó lè nírọ̀ ló pa. we been been in needs for me the way i react to people i don't want to be friendly if i people people in my house to be living with me i'll be relieved I'll be getting money also to support my this year. I will not be shouting. But I'm scared of them because I don't want anybody to poison me. When people hate you, they jealous you, they will talk you down, they will telling you as if your life is meaningless. But they actually, they want to be like you. They could not be like you. They can kill you when they get close to you. That is it. I had to get my baby. You know, but you want to be ọmọ mommy. Money, private hospital tí mo lò mẹ́ta ni. Mo lò nǹkan ńlá mo ń lo ọba mi ìyàwó ọbájìmí ló gbé mi dé nǹkan láyẹn mo ń lo toluwa ni mí mo ń lo ìkọ́ báyìí náà lẹ́kọ̀ọ́ mo wá lo general hospital mo sọ fún dókítà ni lórí social media yìí àwọn tó bá ṣe tòótọ́ wọ́n ní ẹ àwọn ọmọ ọmọ tí mo gbé sínú ẹ ọmọ mi yẹn gan tí mo pẹ̀lú ọmọ mi yẹn kì í ṣe mi mo ní ẹ ìyẹn sarah iná mo kò mo bí ọmọ mi sí jẹjẹrẹ hospital gbàtí mo tún wá rí àbẹ̀ ní ṣókótó wọ́n lówó rọmọ ní ó ṣe kíríkan kíríkan so all this nonsense nígbà tí o ti sì fóònù àwọn olówó àtàwọn olòṣì tán pẹ̀lú àwọn oníkan bàbàrà wọ́n ti ń ṣòṣì àtòrí burúkú for long time no be today àwọn màmá yẹn tó lórúkọ tí wọ́n ń kì àbẹ̀ ní ṣókótó ṣéun ní barista òkìní àbọ̀ ni àwọn bàbá àwọn olórin wọ̀nyẹn òkì wọn ta ni ò mọ̀ wọn wọn ni wọ́n rọmọ ni wọ́n ṣe kíríkan ni anemi tó bá ti sọ̀rọ̀ ohun tí ò dá ń pa mi máa dúró síbẹ̀ ni pé kẹ́kẹ́ mi tí n bá ti ṣe é ìgbà tó ń sọ oríṣiríṣi mọ́ mi normally ó yẹ kí n lọ kọ tó bá jẹ́ pé mo jẹ́ criminal ó yẹ kí n lọ kọ ìwé kí n sọ pé mo fẹ́ máa lọ lú mi màá tún jáde máa máa sọ̀rọ̀ tí n bá jẹ́ criminal I won't be able to say it orí yín burú ni ẹ̀rù pé tí n bá jẹ́ criminal máa gbà ìwé Canada ni ẹ̀rù pé tí n bá jẹ́ criminal lẹ́niwẹ̀ ẹ̀rù pé wọ́n máa fún mi níwèé ni èmi tó yẹ pé gbogbo yín ẹ̀yin criminal ẹ ti petition mi ẹ̀yin criminal ẹ petition mi báyìí ní káàkiri ẹ̀yin dẹ̀ ní criminal ẹ̀yin lẹ tún petition èmi orí yín ti burú dànù Bọ́lá lórúkọ tèmi jẹ́ Fọláṣadé o wọ́n ti accuse bàbá mi for wrongly rí tí mo dẹ̀ wá wò pé anybody tó bá sọ nǹkan tí mi ò sọ mọ́ mi máa clear ara mi ṣó ti eyín bẹ́yẹn máa fi èpè sí lẹ́yìn náà máa máa wù ẹ́ bẹ́ẹ̀ ni torí ẹni tó bá ti in tó bá ti dá ẹ lójú òní sọ ọ̀rọ̀ tó bá dẹ̀ mí lójú èmi ń sọ in tó bá ṣe fún mi ni mo sọ ogun tí wọ́n gbé tì mí látọ̀dún tó ti gbé tì mí yẹn ìyálà ìyá ta ló lè gba ogun náà ta ló lè gba irú nǹkan tó ń ṣe fẹ́mi ìyálà ìyá ta ló lè gbà á torí àwọn nǹkan bullshit tí Bọ́lá bá gbà mi ò mọ ìyá ẹni tó fẹ́ gbà ìyá ẹni tó fẹ́ gba bullshit yẹn mi ò mọ àwọn ibi tí máa ń gbà dúró tí máa dúró tí wọ́n bá gbógun tìbí tí máa dúró mi ò mọ yálà yẹn tó fẹ́ gbà mo ń bọ̀ mi ò tí ì dé ọ̀rọ̀ fàyídà ní ẹja àdó lórí eléyìí èyí tó bọ̀ mọ̀ máa wọ́n ń wọ́ ọmọ lábújá ẹ̀ńjẹ́ bá ti rọ ọmọ lẹ́kọ̀ọ́ tẹ́ẹ̀dẹ̀ kọ́ ọmọ go and clear yourself it's a clearance go